something like that àlàyé rẹ̀ ò ti yọ nísì wọ́n ti jáde lábẹ́ qala Allahu qala rasulu ẹ fi yí ọmọ bẹ́ẹ̀ torí pé ìwọ nìkan kọ́ lọ wà láwùjọ èèyàn pọ̀ ń bẹ̀ mọ́ṣáláṣí yín ládùúgbò yín àwọn kan máa ń ṣe tọ̀rí kọ̀ ń tí wọ́n á ti aṣọ lẹ̀ so ẹ mọ ẹ mọ tún máa ń táwọn èèyàn ń ṣe gan lọ́pọ̀lọpọ̀ gbà kódà gbogbo ń tẹ́rí tí wọ́n ń ṣe nu kọ́ńpáǹdì yìí ìtumọ̀ gbogbo ẹ̀ ni pé kálukú fẹ́ fi attract ẹni tí ò tí ì join kíní yà mú ẹ lójú wọn náà mọ̀ pé ah kíní lárinrin I would like to be a member bẹ́ẹ̀ ni tẹ́bárí táwọn èèyàn ti aṣọ lẹ́nu mọ́ṣáláṣí mélòó làwọn nínú gbogbo jama tí wọ́n á mọ́ṣáláṣí wọ́n lè má ju márùn lọ but immediately tí ìmáàmù bá tilẹ̀ sálámà báyìí ní sọ̀látùl asr lápẹ̀jùwe ẹ rí i pé ẹni tí ó ti aṣọ kò ní fẹ́ mísì ẹ̀ kò ní tí ì fẹ́ kẹ́nìkan kan jáde nínú mọ́ṣáláṣí tí wọ́n fi kọ́kọ́ ti aṣọ so that on your way out ìwọ náà ó rí i pé àwọn kan ń ṣe kíni wọ́n ń tẹ aṣọ kódà kí gbogbo mẹ́mbà ọmọ ti jókòó torí kí wọ́n fẹ́ fi attract yín ni ok mi lọ́mọ kékeré tí ò ti gbà sẹ́mi kọ́ ọmọ mi ní ìsìn ó ti wà danger nù ọ̀nà olè mi ọ̀wà àgbà ah mo gbọ́dọ̀ láyé ọmọ mi Islam làwọn ṣe kése tọ̀rí kọ̀ ọmọ náà ọmọ ẹ̀rí <laughs> àwọn ọmọ tẹ́ rí wọ́n ṣàpù bàjẹ́ ọmọ náà ọmọ sọ fọ́ rẹ̀ rẹ̀ pé you know Islam làwọn ṣe kése tọ̀rí kọ̀ torí ti ẹ̀yin nìsín pé ẹ̀ máa ti ń lọ láwùjọ yín nù ọ̀nbẹ́nu àwọn èèyàn lónìí tó wọ́n máa wò ó pé until you are a member you are a Muslim member kìnnì pẹ́ẹ́gbẹ́ kan wọ́n dálẹ̀ wọ́n á sọ pé tí ìwọ ò bá tí ì darapọ̀ mọ́ àwọn ò lè jẹ́ mùsùlùmí ọwọ́ àbíòsì ọwọ́ àbàjẹ́ tó àwùjọ yín lẹ́yìn sì wà ní ìsìn gbogbo ẹkún bẹ́ẹ̀ ẹ try láti la yí ọmọ islam táwa ń ṣe ń kọ́ sẹ́gbẹ́ ni kì í sẹ́gbẹ́ o torí pé ẹ̀yin lẹ́ bring your mind up ntẹ́yìn ẹ sẹ́ ma pé ńgbà tí mo ń sọ̀rọ̀ àṣìṣe lẹ́ẹ̀kan ẹni tí ń ṣàṣìṣe náà mo sọ pé tí mo bá lọ́dọ̀ bàbá mi so dáadáa lẹ́yìn tí ń fi lé ọmọ yín lọ́ nìsín ẹni tí ó gbà lọ́wọ́ tiẹ̀ náà yóò múra ìpè tọ̀ nísìnyí islam táwa ń ṣe kì í sẹ́gbẹ́ tani tí a máa wá tani sẹkẹtiri wa talakapo wa sẹyìn ní di islam ọlọmọdé ńgbà tí èsì pé nǹkan dánù tó ẹ máa láyé ọmọ yín báwọn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọn lọ́jọ́ kan dé ẹ ọjọ́ wọde ọjọ́ wọde ọlọmọdé wọn kàn gbé sínú tẹlifíṣàn ni pé today is kìnnì kan and everybody is now in the riot the riot in the name of islam ẹ rọ ọmọ yín orí tẹlifíṣàn dáadé. why why oní níjọ́ kínní àánú ah, kò sínú ẹ̀sìn tiwa kò sínú ẹ̀sìn tiwa because tẹ̀lé ideology kí làwọn ń tẹ̀lé qala Allahu qala rasulu. iṣẹ́ tẹ̀sí pọ̀ fà kì í sì kẹ̀kan bí máa dàálẹ̀ fà iṣẹ́ tẹ̀sí pọ̀ bàjẹ́ ẹ kàn sálámà ni ní bá ya ọmọ ọmọ wọ ẹnu yín torí àwọn ọmọ ọmọ sọ yọ ọmọ sọ bàbá rẹ so yọ ọmọ yọ ọmọ pé are you also with them <laughs> ah ọmọ la ilaha illallah tọmọ bá wà rí pé dákẹ́ ok tí relationship yín bá da pẹ̀lú ọmọ yín yẹn bàbá level ṣé ó jẹ́ pé màmá rẹ̀ ní máa sọ̀rọ̀ fún torí ẹnu màmá rẹ̀ lẹ́ẹ̀tì gbọ́ reaction rẹ̀ mẹ́tí relationship yìí bá dáìrì pọ́ mọ̀ níjọ́ pẹ́ dáàdì ìgbà tí bàbá ìmáàmù ń kọrin lẹ́ẹ̀kan ẹ̀ kọrin o sẹ́mi pé sẹ́lẹ̀ ṣe tẹ́tùn fi láàyè pé a èyí tá ń ṣeun bí dàní ok ẹ̀yin tí wọ́n ń kọ́ ma ẹ̀yin tí ń kọ́ ma ọmọ wa sọ pé wáyé táwọn á ń tò sẹ́yìn bí dà ọ̀họ́ so adébítà ń so ibi tẹ́yìn náà ti wá rí pé challenge ń bẹ wájú yín nù is either kẹ́ change ìmáàmù yìí kẹ́ sọ kí ìmáàmù yìí wà changed àbí kẹ́ ẹ sì wá mọ́sálásí mi àìjẹ́ bẹ́ẹ̀ ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ ọmọ yóò máa contradict life yín yín ti ṣẹlẹ̀ jù láwùjọ wa nísìnyí nítorí pé ọ̀tọ̀ ní tẹ́ ń sọ fọ́ ọ̀tọ̀ ní tọ́ máa ń rí lóde ọ̀tọ̀ ní tẹ́ ń sọ fọ́ ọ̀tọ̀ ní tọ́ máa ń rí pẹ́yìn gangan alára ń ṣe sòbó lọ́mọ sí wa fẹ́ change fún positive àfi kẹ́yìn náà ràn lọ́wọ́ so eléyìí túmọ̀ sí pé ẹ má jẹ́ kí etí ọmọ yín ó di sí nǹkan tí ń lọ láwùjọ yín bí máa ń ṣe ń dàgbà sí ń tọ́yọ kọ́ mà ẹ máa fi yé ẹ máa fi yé yóò fi dìde ní mùsùlùmí gidi and especially tí èèyàn máa ń gbèrò àwọn àwùjọ tó jẹ́ pé challenges ti pọ̀ ń bẹ jù ẹni tó fẹ́ bà tiwa àti tọmọ wa jẹ́ pọ̀ ju ẹni tó fẹ́ tún ṣe lọ láwọn àwùjọ tiwa yìí directly and indirectly láwọn àwùjọ wa yìí ẹni pé ẹni tó fẹ́ sọ àwọn èèyàn di kèfèrí pọ̀ ẹni tó fẹ́ sọ wọn di ọ̀tọ̀ Ọlọ́run tá ànábì sallallahu alaihi wasallam wọn pọ̀ so iṣẹ́ ńlá ní bẹ wájú wa jàmá tán eléyìí túmọ̀ sí wípé a fi hàn àwọn ọmọ wa torí káwọn náà lè bá a mà torí kí wọ́n lè bá a ní ìkápá àti lè ta gbogbo àwọn aburú yìí láyà eléyìí ọ̀gán ni immunization tó lágbára jù téèyàn máa fọ́ mi yàn bákan náà ẹ̀yin tẹ́ fẹ́ rí ma tẹ́ fẹ́ kọ́ ma yánjọ́ ma gidi ẹ̀ ń bùkátà láti jẹ́ni tí ó la mànà nípa pé gbogbo àṣẹ ọlọ́run kẹ́yìn náà máa tẹ̀lé. gbogbo ntɔlɔ ŋkɔ fún wa k'ɛdina si nítorí pé ɛyìn lɛ ŋsɔ yìí pé ɔmɔ yìí yẹn fɛ kɔjɔ mari yẹn fɛ kɔma tɛlɛ tɔlɔ kɔma tɛlɛ ta nabi sɔlɔlɔ aliyusɛlɛ àwọn nkatɔlɔ ni ka se ɛyìn ɛsɛ ese. ni ka kpati lɛ ɛmɛ ɛsɛ sɛrù kɔma yìí ɔjɔ ma gidi mɛ kò lè jɔ ma gidi o tɛ bàfilẹ dze mana lamana ɛmɔ dutɔ si dada tɔrɔ ma ń wo kọjá pé tí wọn bá ti pèpè fún sọláàt ẹ ti lọ mọ́ṣáláṣí báwọn ọmọ yín náà ṣe dìde nù kọjá pé sin ẹ fi ṣeré ẹ dá ìsìn yín dúró sórí ọ̀ràn yẹn lásán náà fìlà tó ń bẹ nù rẹ̀ ẹ rí i pé ńgbà tẹ́yìn bá ń ṣeun àṣẹ tí ẹ fi pa àwọn ọmọ yín táwọn náà fi máa ṣe kò ní pẹ́ kò ní pọ̀ táwọn ọmọ náà fi máa ṣe because n tó ń sọ pé ká ṣe á rí i pé ìwọ náà ń kọ́ ìwọ náà ń ṣe unlike tó bá jápa àbùbá kí la ní kẹsí kí la wá ń ṣe àwọn ọmọ òní sábà jọ ọmọ gidi káwọn náà jẹ́ pé nítòfin ṣẹ̀rí àníkàṣe ní kọ̀kọ̀ àti ní gbangba ń tẹ̀lé kì í ṣe pé ọmọ rẹ òun náà ti kọ́ ọmọ ipò ń déètì obìnrin kan yàtọ̀ sípò onímọ̀mọ́ oníyàwó òun tún déètì obìnrin kan wọ́n á wò pé ọmọdé ni kò sọ́mọdé ọmọdé ni ó ní làákàyè sórí gbogbo ń tẹ̀ lójú ọmọ yọ wà lọ́pọlọ rẹ̀ náà njọ tí ọmọ tí ọmọ á recall pé ok obìnrin kan tí máa ń pàdé dádì mi bí kan gbà kan báyìí àjọpá lè rẹ̀ ni ọ̀sẹ̀sẹ̀ máa ti ń lè ní ìsìn ok ọkùnrin kan tó máa wá ń bá mọ́mí mi tí máa ń yọ wá bá àjọpá lè rẹ̀ ni sẹ́nu olè àfibọ́ ọmọ sọ́mọ́ lọ́la ikú ká ń lè ọ̀dà kò lè ṣèṣe kò lè ṣèṣe. ìwọ ustad sheikh tó bá ti wá mọ́sálásí ẹ̀yin èèyàn nítorí ẹ̀ báyìí wá jẹ́ jù náà ní shirk àgbọ́dọ̀ jìnnà sí shirk shirk yẹn tẹ́ dẹ̀rí yẹn ó máa ń pààyàn run ni wọ́n sì bọ̀rọ̀ gidi ni ọmọ sì kọ́ ọmọ ibi tó ń ti rí nǹkan mọ́lẹ̀ sẹ́wọ̀n kọ́ ọmọ náà ti máa wò pé bàbá mi máa ń sọ pé shirk shirk ọ̀dà níjọ́ tó ọmọ náà bá mọ̀ tó máa wá rí nǹkan mọ́lẹ̀ pé ah ah ẹ ń sọ pé ṣíríkù ọ̀dẹ wo lè tẹ́ wàá rì mọ́lẹ̀ rí tí mo rí tó bá gbẹnu sọ̀hún bójú rí ẹnu adákẹ́. ok <laughs> bójú rí ẹnu adákẹ́ ah bíi tẹ́lẹ̀ yìí kọ́ so ẹ rí i pé contradiction ọ wà nínú ọ̀nà táwọn èèyàn fi fẹ́ rí ma tọ́ èèyàn gbọ́dọ̀ jẹ àwòkọ́ṣe nílé rẹ̀ àwòkọ́ṣe láwùjọ kéèyàn jẹ́ni tó lámàánà kí wọ́n èèyàn da kéèyàn ó sì jẹ́ ẹni tó ṣe wípé ìmọ̀ ahùwà tó da sẹ́ni tó súnmọ́ àtẹni tó jìnnà ní gbogbo ìgbà ní gbogbo ààyè torí pé léyìí ló máa ń ràn yàn lọ́wọ́ tó títọ́ mi yẹn náà fi máa ń da bẹ́ẹ̀ náà ni kẹtùnjẹni tó ní fọkàntán nípa ti ń bẹ láàrin yín àtàwọn èèyàn owó táwọn èèyàn gbé sí yín lọ́dọ̀ ẹ má jàǹbá wọn ọmọ ń wò yín o ọmọ ń wò yín tẹ̀báfilẹ̀ ń jàǹbá àwọn èèyàn ọmọ ọmọ kọ lọ́dọ̀ yín bí kéèyàn máa ṣiṣẹ́ kéèyàn máa ṣiṣẹ́ fọ́gà ẹ wá mọ́ ọmọ lọ bí iṣẹ́ ẹnìkan á gbé táyà fún yín pé kẹ́ ẹ bó ń yẹ̀ wò ẹ wá yẹ̀ wò ẹ wá rí pé táyà yìí nǹkan kan ògùn kò sí ní tó ṣe ọwọ́ ẹnu rẹ̀ níbi tí wọ́n ti máa ń pọ̀ kíníyàn ló bàjẹ́ tí wọ́n bá ti pààrọ̀ rẹ̀ táyà tún dùde nù ọmọ ń sì ń wò yín ẹ̀ ń sì ń sọ ọmọ ń gbọ́ ṣùgbọ́n gbà tí bàbá ń táyà dé ẹ sọ fún kọ́nà mẹ́ta nìkan ti gùn gbogbo ẹ̀ láti dí mo tún pààrọ̀ kínní ẹnu ẹ̀ ọmọ mọ́ àwọn irọ́ mẹ́ta òótọ́ kan torí pọ̀ wọ ẹnu kínní táyà ló bàjẹ́ ẹ sì pààrọ̀ pé nǹkan gùn lọ́nà mélòó lọ́nà mẹ́ta ẹ taqillaha ya abi ọmọ òní lè sọ jáde ni àmọ́ ẹ̀ máa sọ ọlọ́kàn rẹ̀ pé páyọ̀ ọlọ́run wọ bàbá mi ẹ̀ lámàánà nù ẹni tó gbowó sí yín lọ́dọ̀ tẹ́yìn náà sì ti sọ fún ìyàwó yín rí tọ́mọ fi ti kọ́ ọwọ́ adéńjọ́ kan pò ń fẹ́ gbowó ẹ wá ní o gbowó fún mi o ó ń sìn rànran ni mi ì gbowó lọ́wọ́ rẹ̀ ta ló wà ń bẹ̀ náà àà gbogbo ẹ̀ lọ́mọ náà rí tọ́mọ bá ti dìdakuda ta ló sọ ọ́ dì bàbá rẹ̀ ni ẹ rí i pé tẹ́ ẹ bá da níwọ̀nba sábàbí àkọ́kọ́ ni bàbá yín àti màmá yín tẹ́ ẹ bá sì kù díẹ̀ káàtó sábàbí àkọ́kọ́ bàbá àti ìyá wa náà ni kọ́lọ́ńdà kún kó sí wa lọ́ọ́ máa rí tọ́ eléyìí jẹba akramakumullah nínú tó tún yẹ ká ní gẹ́gẹ́ bí òbí tó fẹ́ rí ma òun náà lágbára ẹni tó bá lágbára níta gbàlérò pé lágbára kìí ṣe tara nìkan kìí ṣe tọpọlọ nìkan kìí ṣe tiwa nìkan ká ní gbogbo ẹ̀ ká lágbára nínú èrò orí wa kọpọlọwọ sharp ká jẹni tó jẹ́ pé ọpọlọ rẹ̀ ó tètè máa charge ìsìnkú ọkàn jókòó díì wọ́n sọ̀rọ̀ ní ìsìnkú pé mo lọ mọ́gbọ́n wa ni títí ìjọ méjì mo mọ́gbọ́n bọ̀ ayé díjítà tá a wà ní kò easy ìyẹn sì tún gbọ́dọ̀ lágbára lára nítorí tí èèyàn bá ń ṣe kẹjẹkẹjẹ kìí ṣe pé kí alágbára lára ká fi máa lu ma o àmọ́ tọ́mọ náà bá rí pé tí bàbá mi bá dìde wúyà ọkùnrin mẹ́ta nù so ọmọ náà ma o tí mo bá lọ sẹ̀ tí bàbá yìí bá náwó gan mi báyìí tó ń ti pé ò lu ma rí àmọ́ ọmọ ọmọ pé ọlọ́mọ jẹjọ́ náà wá àti bàbá bá jẹ́ pé wọ́n kàn máa kó kó tó dìde ni ní dìde bọ̀rọ̀bọ̀rọ̀ wọn bá tún fẹ́ sọ̀rọ̀ yóò tún máa ṣe mẹ́kìmẹ́kì kò ní sọ̀rọ̀ jágere ọmọ ọmọ pé ẹ bàbá rẹ kíni kíni <laughs> so irú àwọn bàbá báyìí so èèyàn gbọ́dọ̀ jẹ́ni tó ní agbára lára kéèyàn tún ní èrò orí tó pé kí ìwà èèyàn ọ pàtàkì. torí ẹ̀ ló ti dẹ́pọ̀ pọ̀lọpọ̀ ó máa ń rọ̀ wọ́n lọ́rùn láti tọ́jú ọmọ láti rí ọmọ ní ìgbà kan nínú ìgbésí ayé wọn tí wọ́n bá ti dàgbà jù bẹ́ẹ̀ lọ ẹ rí i pé àwọn ọmọ wọn máa bàjẹ́ ni àwọn ọmọ máa slack ni síbẹ̀ yìí náà máa ń sọ tẹ́ sọ pé ọmọ arúgbó ni àsìkò tí wọ́n bí sí bàbá rẹ̀ ńkọ́ bàbá ti dàgbà ẹ rí i pé bàbá ẹyọ kan wọ́n sì máa categorize ọmọ fún wípé bọ̀dá lágbájá àǹtí lágbájá bọ̀dá lágbájá àǹtí lágbájá ẹ rí i pé àwọn gbọ́n wọn sharp nígbà yẹn baba lágbára ẹ gbàtà bí eléyìí ṣe baba ti slack bí okùn ṣòkòtò tó tú. so every moment of your life ẹ gbọ́dọ̀ wà nípò tí ọmọ òfin máa wò kò é ṣe pé kẹ́ ẹ lè burúkú àmọ́ pò tí ọmọ òfin máa wò pé tí bàbá mi bá ká mi mórí nǹkan yìí ah Baba mi ò gbọ́dọ̀ gbọ́ ẹ gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ ẹ̀hẹ́n bá a ṣe ṣe lè darí ọmọ nù kí màmá ọ̀rọ̀ kí bàbá ó le díẹ̀ tẹ́yìn méjèèjì bá lọ rọ̀ ọmọ dàrú o tẹ́yìn méjèèjì bá lé ọmọ bàjẹ́ o so kí bàbá ó lé díẹ̀ kí yóò sì rọ̀ pẹ̀lú bẹ́ẹ̀ ìnìtọ́ ọmọ máa fi tó tó bá di pé àwọn bàbá mi bá dàgbà àwọn ọmọ wọn wàá jù wọn lọ bàbá àti màmá ọmọ abẹ́rù ah, ọmọ ọlọ́mọ fi ṣàdánwò fáwa mo rò pé ẹ̀yin náà ẹ̀ ń rí láwùjọ. <laughs> bàbá àti màmá mi wà láwọn máa yọ ọmọ wọn wò ni níbi tẹ́rù wọn máa bà wọn dé yọ wá dàbí ọmọ wa di bàbá bàbá wa dọ̀mà yọ máa dàbọ̀ máa ṣe máa ń bẹ̀rù pé tí bàbá mi bá lọ sọ̀rọ̀ ń bẹ̀ wọn ni àwọn bàbá màmá náà mọ̀ pé ẹ́ ṣé Haruna ò ti sọ̀rọ̀ tó adúpẹ́ o adúpẹ́ o ah ọlọ́mọ fi ṣàdánwò fa wa ní Yorùbá level gbogbo ẹni tá a bá ti jù lọ èdè wo ni màá lò fún wa ẹ̀yin ẹ̀yin ẹ̀yin àbí bẹ́ẹ̀ ni ẹ rí àwọn bàbá mi àti màmá mi àwọn ọmọ wọn tó bá ti ń dàgbà tó bá ti ń dàgbà àwọn bàbá yẹn ò ní lè pè wọ́n ní ìwọ ọmọ ẹ̀yin ẹ̀yin mo ti ẹ̀ yọjú wọnú lélẹ̀ kan mo ṣe bí wọ́n rí yín ni ẹ rò pé bàbá tiẹ̀ ní bá wí ni ọmọ rẹ̀ nípa ọmọ ẹ̀yọ̀ kan kì í ṣe fa mo ṣe bí ń rí yín ni ah agbára ti dọ̀lẹ́ nìyẹn so eléyìí ní yorùbá level ó láburú tí máa bí ó láburú tí máa bí sẹ́rẹ́ àwọn ọmọ ìwọ̀nba díẹ̀ nu wọn ni ọmọ wò pé ah bí èèyàn bá mọ̀ tó ti dàgbà èèyàn tún máa dẹni àpọ́nlé lọ́dọ̀ àwọn òbí èèyàn ni ìwọ̀nba ní òrò bẹ́ẹ̀ àwọn ètò pọ̀jù nínú ọmọ ní táwọn ọmọ rò ni pé yes even dáàdi mi àti mọ́mí mi nìsín àwọn gan mọ̀ pé yes àwọn náà bí àwọn náà bí kìnìún lọ́mọ nobody nobody tó lè fọwọ́ pa ojú dá mi ìmọ̀ wa tún àwọn bàbá náà tún jìyà rẹ̀ àwọn màmá yẹn náà tún jìyà rẹ̀ ọmọ yín jẹ́ ti ń pè lẹ́yìn o wọ́n wá ń ránṣẹ́ sí pé kọ́ wá ọ̀rọ̀ kan wà wàlẹ́ ò lè má dáhùn fóṣù mẹ́ta tí bàbá wọn máa wá complain bitterly pé sọ́sì yẹ bẹ́ẹ̀ wọ́n máa complain fáwọn àbúrò sọ́ yẹ bẹ́ẹ̀ bọ́ dá yín láti bí oṣù mẹ́ta tí mo ti ní ọwọ́ akọ̀ dá mi lóhùn. allah torí gbogbo ní tẹ̀ ń ṣe ní ní ṣe pé bàbá náà títí tá fi màmá náà títí tá fi kú kìí ṣe bí ọmọ o kìí ṣe bí ká sì gbogbo wa tó bá sọ̀rọ̀ máa ṣépè fún ọ rárá ṣùgbọ́n ẹ wà ipò títí fi filẹ̀ àwọn ọmọ náà sì máa lé títí fi dìpẹ́ filẹ̀ ẹ sì gbọ́dọ̀ sọ pé mo ti dàgbà tayọ kí n lè tọ́jú kí n lè rí ọmọ tèmi bí n ṣe dàgbà tayọ kí n bí lọ́rọ̀ pé yé wa bọ́ gbogbo lẹ́vù pẹ̀lú bí agbára rẹ̀ ṣe ma ọmọ sàmà yìí pé bàbá yìí no kò slack tẹ̀lé ìjẹba àwọn agbọ́dọ̀ jẹni tí ọwọ́ àbàwọn àmbùkátà kan bàbá àtìyá wa kí wọ́n jẹni tó jẹ́ pé wọ́n dúró gírí wọ́n ní agbára. àmọ́ láàrin bàbá àti màmá ta ló yẹ lágbàá jù tani ẹ dáhùn dáadáa o bàbá ni nítorí pé abala kan nínú jíjẹ́ òpómúlérò bàbá nù pípé kó jẹ́ ẹni tó lágbára àwọn nǹkan kan wá ń bẹ tí màá gbà jíjẹ́ òpómúlérò yìí tí màá gbà má bàbá lọ́wọ́ kí gbogbo àwọn bàbá bàbá ká sọ́ra o ìgbà míì obìnrin máa gba ṣòkòtò ń di ọkọ tí ó gbé yẹ̀rì sí tòbí wọn ò wá ní gba ṣòkòtò ń di tiwa tí wọn fi yẹ̀rì pààrọ̀ rẹ̀ àfi ká ṣọ́ra nínú tí máa fà ó náà ní pé ìyàwó tá a fẹ́ ní tí máa padà sọ ọkùnrin dọ̀lẹ́ngbà mi tí ó sọ ọkùnrin dóbin lé rẹ̀ táwọn ọmọ fi wá bàjẹ́ oníkọjá pé ìyàwó tẹ fẹ́ ilé tóun ti ń bọ̀ ìyá rẹ̀ ní ma control bàbá tiẹ̀ àdánwò ńlá lélẹ́yìn àjẹ́ pé tábà fẹ́yàwó anídìí ká farabalẹ̀ tó bá jẹ́ pé màmá obìnrin ní bá máa ń control bàbá tiẹ̀ sẹ́mi pé automatically bàbá ńkọ́ ó ti dọ̀lẹ́ ìyá la lágbára. La eléyìí máa mú kí obìnrin kọ́ gba jíjókòó mú lérò mọ́kùnrin lọ́wọ́ yọ gbà kó lọ́wọ́ rẹ̀ kàkà káwọn ọmọ máa ṣe bàbá mi bàbá mi màmá wa màmá wa wọ́n máa ṣe bàbá wa dà gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ oní Yorùbá máa pè ní ọkọ bí ọmọ ọ̀dọ̀ ọkọ bí ọmọ ọ̀dọ̀ irú rẹ̀ náà làwọn obìnrin máa fi ń dásà tí wọ́n máa sọ pé kí ni lélẹ́yìn àbá fi dí gẹrẹ́wú àfi dí gẹrẹ́wú nù. No aha àwọn tó fẹ́ gbà wọ́n lẹ̀ ẹgbẹ́ táwọn náà máa sọ̀rọ̀ tí wọ́n máa sọ wípé à kọ́sọ́kọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n fẹ́ gbàrú àwọn bàbá ńlẹ̀ ni pé kọ́sọ́kọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí ẹ̀ èèyàn gbọ́dọ̀ ajẹ́ pé ọkọ àtìyàwó àwọn dàbí pàtàkì náà wà nù struggle ni gbogbo ọ̀nà tọkọ gbà tíyàwó òfin ní gba steering ma lọ́wọ́ èèyàn gbọ́dọ̀ gbà tí obìnrin bá fi lè gba steering lé ma lọ́wọ́ yọ padà hàn lára wọn ma, yọ padà hàn lára wọn ma, ìní ó fi pé wọ́n ń pàṣẹ ìyàwó rẹ̀ náà pàṣẹ tìyàwó ni ó múlẹ̀ tìyàwó ni múlẹ̀ tọrọ bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nǹkan sọkùn inú kọlọ mọdé nǹkan ó ṣe wá nínú títún máa ba agbára ọkùnrin jẹ́ nílé rẹ̀ òun náà ní kí obìnrin kó wí ya ya Ya, ya nínú ilé ọkọ rẹ̀ níwájú àwọn ọmọ rẹ̀ pé gbogbo ohun tó sọ yẹn ó sọ sápò ara ẹni omi ní tẹ̀lé káwọn ọmọ náà sì máa gbọ́ yìí máa ba iye ọkùnrin jẹ́ níwájú àwọn ọmọ rẹ̀ kọ̀ọ̀kan náà sì máa rí nǹkan kan ṣe àwọn ọmọ ọmọ wa wò pé nítorí ti mú kí ìyá àwọn kọ́kọ́ ntí bàbá àwọn wí bàbá àwọn lè yàn játijáti. jati bàbá àwọn ti le jù bàbá àwọn bí ṣe ń ṣe yẹn gan kò yẹ bí má bàbá kan rádaràda àhà torí ìyá ti fìdí rẹ̀ rẹ́ mi ìyá ti fìdí rẹ̀ rẹ́ mi àwọn ọmọ padà wà máa wò pé but on the contrary ìyá wa sọ pé ntí bàbá wa sọ sọ sápò ara rẹ̀ ni òun ò ní tẹ̀lé nǹkan kan ò sì tẹ̀yìn rẹ̀ yọ. a jẹ́ pé ọ̀lẹ ni bàbá wa tọ́ba pa wa náà láṣẹ à nídìí láti òbí <laughs> ní ọba di pé ìyá bàjẹ́ ó kóran mọ́ tuntun tí ma sábà ṣẹlẹ̀ nù jama torí ẹ ẹ̀yin obìnrin iṣẹ́ ń bẹ wájú yín o kẹ́ ẹ jẹ́ ni tí wọ́n máa ṣe pẹ́pẹ́ furu fọkọ yín ẹ mẹ́jẹ ni tí ó fi hàn àwọn ọmọ yín pé èèyàn bú ilẹ̀ jẹ́ torí pé èèyàn bú kan ojú kóbìnrin ọmọ gbọ́rọ̀ sọkọ lẹ́nu lọ pàápàá jùlọ ńgbà tó bá ṣe pé ntọ́kọ fi pa aláṣẹ kọ takotọ́ lọ kò sí takotọ́ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam kódà bí ntọ́kọ rẹ ní kò sí ọba tiẹ̀ wá bọ́ ọ́lá mu síwájú àwọn ọmọ ló ti yẹ kọ́ ọmọ kéde bẹ́ẹ̀ láwọn ọmọ tó bàbá tó sì bímọ fún náà nufa nàti ìsìpá lè kan ló bímọ fún sọ yẹ kó o sì bá ti bàbá àwọn ọmọ rẹ jẹ́ wájú àwọn ọmọ rẹ ọ̀yẹ́ bẹ́ẹ̀ o bákan náà nínú títún máa ń ba agbára ọkùnrin jẹ́ lórí àwọn ọmọ àtìlé òun náà ní kọ́kọ́ sọ fún ìyàwó pé kó ṣe nǹkan kan àbí kí ìyàwó tọrọ nǹkan kan lọ́dọ̀ ọkọ pé òun fẹ́ kó gbà fún kóun ó ṣe nǹkan báyìí kọ́kọ́ wá sọ fún pé òun ọ̀gbà gbogbo ọmọ sì ti mọ̀ sí pé bàbá ọ̀gbà bí obìnrin tó sọ pé nìsín òun fẹ́ máa ṣe alájàpá yanni kó n fẹ́ máa ná Sokoto n fẹ́ máa ná Kotongora n fẹ́ máa ná láfíà n fẹ́ lọ máa kólu bá wá sí kù lọkọ wa ni sẹńtọ jẹ lọ́lọ́run fi wọn ni àbówó tó lò ní ìmọ fún ọ ni kí ni kọ ọmọ gbẹmí rẹ gbóná ọwọ amasalajà pa ọmọ wọkọ góńgóró ọmọ wọ tirẹlà. láti kó lọ sí láfíà láti kó ọmọ wa wọkọ̀ lọ sí gindi apàtì pẹpẹ lè ṣèjọ méjì àbọ̀ lọ́nà obìnrin bìn wọn gba díẹ̀ lọmọ wọn gbòòrò má díẹ̀ lọ́wọ́ ọkú ó ní wọn ò wọn lọ àkìtàn lọ jẹun ìyàwó ọmọ wa yọ sí lẹ́yìn nígbà tó ti mọ pọkọ ohun Èkó làwọn ń gbé lódodo ṣùgbọ́n iṣẹ́ ti gbé lọ sí pọta. Si yóò ṣèjọ mẹ́rin ní Port Harcourt kó tó wá ní weekend seko àníjọ mẹ́rin o ìyàwó ti gbéra ó ti lọ sí gèdè àpàtì sẹ́mi kí n yọ ọ́ ni àwọn ọmọ mọ àbí wọn mọ wọn mọ ntí bàbá wa ní kí màmá wa ọmọ ṣe ní ìyá wa ń ṣe kí ni ìyá wa ń ṣe yìí máa sọ ọkùnrin dọ̀lẹ́ ẹ wàá nílé pàṣẹ kásẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ làwọn ọmọ náà ti wá máa wò pé tí bàbá wa bá ní ká ṣe nǹkan kan á gbọ́ ṣùgbọ́n àwọn ò ní tẹ̀lé ìdènà tá a fi rí táwọn ọmọ náà yá yàkuyà ọ̀ràn yẹn ló jẹ́ lórí obìnrin o kó fi ìjánu lé kó yọ̀ǹda rẹ̀ fọ́kọ rẹ̀ stẹ́rìn lé kó yọ̀ǹda rẹ̀ fọ́kọ rẹ̀ kó sì jẹ́ni tó ṣe pé yọ́ọ́ máa tẹ̀ láti ọkọ rẹ̀ nítorí káwọn ọmọ rẹ̀ ó lè bá àjọ ọmọ tó jẹ́ pé wọ́n dàgbà lórí gbígbọ́rọ̀ sí bàbá wọn lẹ́nu. tí ọkọ rẹ̀ tó bá ní ẹ má ṣe nǹkan kan ọ̀ràn yẹn lọ́jọ́ lórí rẹ̀ pé kó tẹ̀lé tiẹ̀ o lópin ìgbà táṣà rẹ̀ ọba ti takotọ́ lọ tí ó takotọ́ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. táwọn ọmọ rẹ̀ àbápá kan nínú wọn bá takò ntí ọkọ rẹ̀ ní kí wọ́n ṣe tí ẹni kọ́ sọ́pọ́tì ọkọ̀ kíákíá kò fi yí àwọn ọmọ yẹn pé a ntí bàbá yín ní kẹsẹ̀ ibẹ̀ lọ́nà wà o èmi gan alára ntí mi náà ní kẹsẹ̀ nù hẹ́n torí pé bàbá yín òun náà là láṣẹ lórí gbogbo wa nù léyìí bó ṣe yẹ kóbìnrin ó rí nù nítorí pé tẹ́ ẹ bá fi bu àwọn ọmọ láṣìírí tọ́mọ bá ń ṣe ń tọ́ tako ntí bàbá wọn ni kún ó ṣe tọmọ bá ń rìn ní gbèrígbèrí ibi tí bàbá wọn ni wọn gbọ́dọ̀ rìn dé tọmọ bá ń ṣe àwọn àwà burúkú tí ń hùwà burúkú tí ń Se pálapàla tí ń ṣe rádaràda tó hàn sẹ́yìn tí ó hàn sí bàbá wọn ṣe mọ̀ pé nǹkan sábà pamọ́ sáwọn obìnrin nínú wà àwọn ọmọ lọ́pọ̀lọpọ̀ gbà táwọn obìnrin bá wá rí pọ́ máa ń hùwà burúkú wọ́n máa gbé pamọ́ sọ́kọ wọn wọ́n yìí sábà sọ fọ́kọ máa pa jùlọ tó bá ti jẹ́ pọ́ ọmọ tiẹ̀ ní bá ń ṣe bẹ́ẹ̀ tó bá pọ́ ọmọ orogún ni yọ́ọ́ máa tú àṣírí yọ́ọ́ máa sọ àìdáńpa rẹ̀ ẹ kọ́lọ́ ń ṣàánú wa ni àwọn ọmọ tẹ́ ẹ lẹ́ẹ̀bí kalẹ̀ náà gbogbo wọn tó rádaràda wọn kúkú pọ̀ èwo nù àwọn ọmọ ẹ bá máa ṣàfù ni òun èsì ṣe ṣàfù ṣàfù ni orogún rẹ̀ ní báwò àmọ́ àwọn ọmọ tiẹ̀ àwọn mẹ̀láìkà nù ọmọ kálukú wọn máa kó àdìjà lórí wọn máa bò láṣìírí wọn ò ní sọ́ntì máa ń ṣe tọ́ ọ̀dọ́wọ́ ẹ̀yin obìnrin o ẹ má bu ọmọ o experience ti fi hàn wá láyé nìsí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó bàlùmọ̀ tó wá di uncontrollable àwọn màmá wọn ti dá màkún tó di bẹ́ẹ̀ wọ́n ti rí wọn lórí pálapàla wọn ó sì rọ̀ wọ́n lọ́rùn láti sọ fáwọn ọkọ wọn tí ṣe bàbá àwọn ọmọ yìí táwọn ọba ti tètè dá wọn ọmọ padà sójú ọ̀nà. So àwọn obìnrin yẹn ò ní ṣe bẹ́ẹ̀ títí tó ọmọ òfin bàjẹ́ ọwọ́ obìnrin ẹja bò láṣìírí tí bàbá rẹ̀ bá gbọ́ yóò lù tí bàbá rẹ̀ bá gbọ́ yóò bá wí ńlọmọ fi bàjẹ́ o tẹ́nba ní ta lọ́bọ ọmọdé jù obìnrin ni o obìnrin ni torí ẹ̀ wọ́n kàn máa sọ pé ẹ àwọn Yorùbá tọmọ bá da wọn lọmọ bàbá rẹ̀ ni ọmọ tó bá kú díẹ̀ káàtó ńkọ́ wọn lọ mọ ìyá rẹ̀ ni kìí ṣe sọmọ ìyá rẹ̀ ibi ìyá rẹ̀ náà lọ bàjẹ́ ìyá rẹ̀ náà lọ bàjẹ́ torí ẹ̀ ló jẹ́ pé tọ́mọ bá ti bàjẹ́ tí ò bá lẹ́kọ̀ọ́ kan kí láà pé yáyá wọ́n yà ìyá rẹ̀ nu tó eléyìí túmọ̀ sí wípé ọ̀dọ́wọ́ ẹ̀yin obìnrin ìzán láti jóbìnrin gan kò easy kò easy láti jóbìnrin rere obìnrin rere ó yẹ kó mọ̀ yìí pé ìjà tiẹ̀ gangan gangan lọ́kọ rẹ̀ ń gbèjà. Gan, torí tó bá dáa fọ́mọ náà nísìn ta ni ó jèrè rẹ̀ jù náà rí ẹ bá àwọn náà ni ẹ gbọ́n tá ànábì sallallahu alaihi wasallam tó sọ ni ìgbà tẹ́nìkan béèrè pé ta ló yẹ kí n ṣe dáadáa sí jù ganu àwọn èèyàn wọ́n ní ìyá rẹ̀ ni ẹbí bàbá tìyá ló bí tọ́ba wa kan lọ gbowó ṣé ọ̀dọ̀ bàbá kọ́lẹ̀ tì lọ ni ok ọmọ tí wàá lówó nìsí ọmọ tí wàá ní dáadáa tó lè ṣe fẹ́ lómi wọ́n á ní ta ló yẹ kó ṣe dáadáa sí jù wọ́n ní ìyá rẹ̀ ni ó ní lẹ́yìn ìyá ńkọ́ anabi tún ní ìyá rẹ̀ ni lẹ́yìn ìyá rẹ̀ ńkọ́ anabi tún ní ìyá rẹ̀ ni ńgbà tán tó wí lẹ́ẹ̀mẹ́ta wọ́n á ní lẹ́yìn náà ta ni ó wá kan bàbá rẹ̀ báyìí subhanallah wọ́n wá fẹ́ bọ́ tún ọmọ ń ṣe tó fi jèrè rẹ̀ dáadáadáadáa ìwọ náà ló tún tanra rẹ̀ jẹ wọ́n ní àtúrà ah, àánú obìnrin pọ̀ àánú kọ̀ àbíbí bọ́ ọmọ jẹ́ tọ́ba kò túmọ̀ sí pé wọn náà yá ká kó lu ọmọ lálùpá àmọ́ tó dájú ni pé àwọn ọmọ ọ̀sàdédé bàjẹ́ àwọn ẹ̀yà wọn kópa ń bẹ̀ púpọ̀ nínú kọ́ ọmọ bàjẹ́ torí ẹ̀ ní ìgbà míì obìnrin kì í ó sè o nígbà táwọn ọmọ bá tọrọ nǹkan kan tí ó takò tọ́lọ́run tí ó takò tà nàbì sallallahu alayhi wa sallam tí bàbá wa sọ pé wọ́n fara mọ́ ọ bàbá sọ pé wọn fara mọ́ bí káwọn ọmọ tọrọ lọ́dọ̀ bàbá wọn pé kó ra mọ́tò fáwọn ó kúkú lówó dípò tó fi jẹ́ pé báwọn ti ṣe pọ̀ tó nu léyìí àwọn lọ́ọ́ máa gun mọ́tò ní public bus kìnnìkan àwọn sì lówó tó fi lè ra fáwọn bàbá wa sọ pé èmi ò fara mọ́ n lè ra mọ́tò fún yín kìí pé torí pé bàbá tèmi ò ra mọ́tò fún mi no bàtí n lè ra mọ́tò fún yín bàbá ò sì ṣàlàyé kí ló fà tí ò fi ra mọ́tò fún yín ìyá náà wá wò pé à ah, ẹ yẹ kẹ́ lè ra mọ́tò fún wa àmọ́ ńgbà tẹ́ ti sọ pé ẹ̀ ní ra fún wa yẹn kí wọ́n á ní ká sí nítorí yẹ kí yóò ṣe ni pé ntọ́kọ rẹ̀ ń fẹ́ náà ni kò náà fẹ́ bọ́yọ̀ kọ́ ṣàlàyé ìdí àbí kọ́ ṣàlàyé ntọ́kọ ń fẹ́ náà ni kí yọ̀ọ́ bá fẹ́ ntọ́ máa fi máa dànù o torí pé tí bàbá bá fi lè lọ lọ́tọ̀ tí màmá lọ lọ́tọ̀ tọ́mọ máa bàjẹ́ ni nítorí pé ọmọ padà mọ́ ẹnìkan nu wọn pé lọ́wọ́ máa ṣe tiẹ̀ òun ní ṣe tẹ́nìkejì sèyọ́ máa tẹ̀ lásẹ̀ nìkan kò ní tẹ̀lé tẹ̀lé kejì bí tọ́mọ ṣe máa dàrú agbọ́dọ̀ kíyèsí léyìí iṣẹ́ ńlá ń bẹ níwájú àwọn obìnrin o iṣẹ́ ńlá ń bẹ níwájú àwọn obìnrin tọ́ bí kí ọmọbìnrin ó mọ́kọ wá ni wọ́n sọ pé ẹni tó ń fẹ́ fẹ́ ni ìyá sì ti fara mọ́ torí wọ́n ti wá rí ìyá lẹ́yìn wọ́n ti ẹ̀ ti ra dọ́sìn mílíkì wá fún yàá àwọn ti wá show support gbígbà tí wọn ò mú mílíkì rí bàbá wa ní ahán ah, òun ò lè fọmọ òun fún kò sì ṣàlàyé títa ló yẹ kí ìyọ padà sí tọkọ rẹ̀ torí tó bá délẹ̀ tán ìwọ nìkan ò lè dá wàhálà yẹn gbé o gbàtọkọ rẹ̀ ti lóun ọ̀fara mélèyàn ọ̀farabalẹ̀ ọ convince ọmọ rẹ̀ bìnrin pé tọ́ gbàtí bàbá rẹ̀ ti lóun ọ̀fẹ́ ọlọ́run ó mọ ẹni tó lálùbáríkà tó jùlọ yóò mú wa fún ọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló fi wá bọ́kọ rẹ sọ̀rọ̀ pé kí ló dé tẹ́ fi lẹ́ẹ̀fẹ́ oní ó sì ṣàlàyé fún ọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́lẹ̀ ìjẹba akramakumullah nínú tá à ń bùkátà láti rí àwọn ọmọ wa ó náà ní ká nítorí pé dídúró dọ́gba yìí máa ń jẹ́ gbogbo ọmọ dà tẹ́ máa sọ pé dúró dọ́gba àjẹpẹ́ ti bímọ méjì mẹ́ta mẹ́rin ẹni tó bímọ kan wọ́n sọ pé kó dúró dọ́gba bí ẹni tó níyàwó ẹyọ kan ni kò sí bẹ́ẹ̀ sì sọ fún yín pé dúró dọ́gba dúró dọ́gba báwo ìyàwó kan sáà máa fún lóúnjẹ finish so àmọ́ tó bá ti pé méjì dúró dọ́gba àwọn ránjẹ lọ lẹ́kan ìránjẹ lọ lẹ́kan òun sun lẹ́kan èsùn lẹ́kan tó máa ń lọ lẹ́kan ó ti gbóúnjẹ wá láti lẹ́kejì ọmọ <laughs> pé alẹ́ lòun sùn bẹ̀ ó ti wá gbóúnjẹ alẹ́ wá látọ̀dọ̀ ìyàwó yóò tún máa jẹ́ wájú ìyàwó yìí ìyàwó yóò tún gbọ́dọ̀ sọ̀rọ̀ yóò brush ẹnu ẹ̀ sòsẹ́ mọ̀ pé lẹ́yìn àìdúró dọ́gba nù àmọ́ ìyàwó ẹyọ kan ah, bó náà bá ń ti ń wọ ọ̀ràn tó ọ̀rà ń jẹ wá látòde ọ̀rà súyà wá ọ̀rà búrẹ́dì òun sì ń jẹ òun sì ro kàkálẹ̀ ọlọ́ọ̀jọ́ ká tiẹ̀ bó náà bá ti gbà sẹ́mi pé nítorí kó náà ṣe ni kọ́ palẹ̀ súyà mọ́ sídà kọ́ jàmàlà ilẹ̀rọ àbí kí n nọ́ so eléyìí gbọ́dọ̀ wà fóbìnrin tó bá gbọ́n òun náà wàá gbọ́dọ̀ wàá fẹjọ́ sùn kó sọ pé wọn ò dúró dọ́gba wọn ò dúró dọ́gba yín mélòó lẹ wà lọ́dọ̀ rẹ̀ ẹbí wọn nìkan lọ wà lọ́dọ̀ rẹ̀ tó bá ń sọ fún bàbá ọmọ náà ìyá ọmọ pé ẹ dúró dọ́gba ọmọ ti pé mélòó ó ti pé méjì mẹ́ta mẹ́rin àmọ́ mẹ́yọ kan wọ́n yìí sọ pé ẹ dúró dọ́gba láàrin àwọn ọmọ ìtọ́rọ ọmọ kan náà ló bí tọmọ bá ti pọ̀ a dúró dọ́gba láàrin wọn tá a bá ní ewúrẹ́ méjì tí èsà wa la bí ẹ̀rí pa fẹ́ràn kan ju kan lọ tọrọ kan tá a bá ṣe káì ó ti káì àmọ́ kan tá a bá ṣe káì káì káì káì kò ní káì yóò sọ pé ntẹ́ ń sè lórí náà máa jẹ́ bẹ́ẹ̀ lewúrẹ́ mi stubborn ó lè máa fẹnu sí kòkò àmọ́ kan tí wọ́n ti ń lọ sí ọ̀nà bíi tí stove wà káì.